òwú má jiyàn òwú dúdú àti funfun àwòrán ọkọ àti ìyàwó tá a fẹ́ kó nífẹ̀ẹ́ ara wọn dáadáa pẹ̀lú ọgbọ́n àti ọ̀nà táwọn bàbá wa ń gbé gbà á papọ̀ á kọjú wọn síra wọn image ìyẹn ṣìgìdì akọ àti abo a ti pa àwòrán takọtabo ta fẹ́ lo iṣẹ́ fún ta fẹ́ kó máa ṣẹ́rìṣì wa kó máa nífọ̀ àwọn ẹlẹ́ni wẹ̀ tó bá wà àti papọ̀ a ti fi sí àárín takọtabo òwú má pẹ̀lú àwọn nǹkan tó kù tá a bá ti ń we a wá mọ̀ sọ pé akérèjayé arin òrò wọjà ọmọ tuntun abẹ̀jẹ̀ lójú akérèjayé lórúkọ tá à ń pè wọ ifá arin òrò wọjà lórúkọ tá à ń pè wọ ṣìgìdì ọmọ tuntun abẹ̀jẹ̀ lójú lórúkọ tá à ń pè wọ àwòrán àgbà kì í sùn lọ́jà kó mọ̀ ní ìrọ̀rí tí lágbájá ọmọ lágbájá bá sùn èmi ni kó mọ̀ lálàárí tí lágbájá ọmọ lágbájá bá ń jẹun èmi ni kó mọ̀ rí tí lágbájá ọmọ lágbájá bá ń mu èmi ni kó mọ̀ rí bó wà láàárín ọ̀rẹ́ èmi ni kó mọ̀ rí a wá parí ẹ̀ bó ṣe yẹ ká parí ẹ̀ tá a bá parí ẹ̀ tán a lọ wá ẹ̀jẹ̀ ẹyẹlé takọtabo bẹ́ẹ̀ ni ìbá yín àgbàlagbà òun là á pa sí tẹ́yẹlé méjì bá ti ríra wọn ẹ̀rín wẹ̀ṣẹ̀wẹ̀ṣẹ̀ lẹ́rùn wọn ni <laughs> kì í ṣe kí o dìgbà tí kì í ṣe ìgbà kó tó di pé yahoo dé torí mi pé bàbá mi tó béèrè wọn ní kí fún wọn ní kàtàdà fi lọ́ọ̀kì client kì í tó di pé yahoo dé làwọn bàbá wa ti ń lò kódà wọ́n fi ń so ìyáálé àti ìyàwó papọ̀ jẹ́ pé tán bá ti ríra wọn bí àwọn ń jà tẹ́lẹ̀ tán jẹ́ pé tán bá ti ríra báyìí tán mọ̀ fúnra wọn lódó ṣùgbọ́n tá a bá parí ẹ̀ tán tán bá ríra wọn wọ́n mọ̀ dì wọn ẹ̀rín wẹ̀ṣẹ̀wẹ̀ṣẹ̀ lẹ́nu ara wọn síra wọn ni bẹ́ẹ̀ ni wọ́n fi ń so ọkọ àti ìyàwó tó jẹ́ pé àárín wọn ò gún téèyàn bá wà lamẹ́ríkà tọkọ tọkọyàwó wà lamẹ́ríkà tọkọ wà